إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوك fún ọlọ́wọ́n ọba atọ́rọ ìkẹ́ ọlọ́wọ́n àti ìgẹ̀rẹ̀ محمد صلى الله عليه وآله وسلم آه، إليني حلقة Eh, lórí tíra sharh al-usul al-thalatha àlàyé nípa tíra tí a ń pè ní al-usul al-thalatha tu wa adillatuha li sheikh al-islam muhammad ibn abdul wahhab rahimahullah tí a ń bá kíkà rẹ̀ lọ. eléyìí ni halqa yẹni pé tó jẹ́ ogún àti mẹ́jọ yẹni pé twenty eight sọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó má baraka sí fún wa kó sì jẹ́ kí ó jẹ́ àgbọ́yé tí a lè máa lò. níbi tí adénú tíra náà òun náà ni tí a sọ kẹ́yìn òun náà ni ọ̀rọ̀ nípa ipe inú al'usulu al-thalitha al'aslu al-thalith ìpínlẹ̀ ẹlẹ́kẹta òun náà ni ma'arifatu nabiyikum mímọ̀ annabi wa sallallahu alaihi wasallam a ṣàlàyé pé mímọ̀ annabi ọgbọ̀dọ̀ jẹ́ pé kéèyàn ọmọ ìran annabi sallallahu alaihi wasallam kéèyàn mọ̀ pé annabi jẹ́ ọmọ lárúbáwá ṣùgbọ́n kan náà èèyàn ni ẹni tá a bí ni anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí a ṣe bí àwọn ọmọ ẹ̀dá mànìyàn yòókù ẹnu tó fi yàtọ̀ sí wa òun náà ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sa ní ẹ̀ṣà ìjẹ́ anabi ọlọ́run ọba so láti pé kó jíṣẹ́ bin nadharati wal bishara bí kò máa kìlọ̀ fáwọn èèyàn pé ẹ máa ṣe dáadáa tó bá ṣe dáadáa yóò rí àánú ọlọ́run ọba ní ayé àti ní alkiyama so ipe ẹ jìnnà sí nítorí ń jẹ́ àìdá tí olúwa bá kọ̀ fún wa kí àtìbọ̀tán ń tọ̀hún kó mọ̀ wá jẹ́ pé aburú ní ọ̀padà wá jẹ́ so lẹ́yìn ní ti àkàkán yìí ní abẹ́ ma'rifatu nabiyyina òun náà ni ọ̀rọ̀ nípa tí sheikh tó sọ pé qala al-imam ibn abdul wahhab rahimahullah akhadha ala hadha sinin yad'u ila at-tawhid wa ba'da al ila samaa وفرضت عليه صلوات الخمس شيخ الإسلام تيمية رحمه الله الشيخ محمد بن عبد الوهاب رحمه الله wọ́n jẹ́ kó yíwa níbi tíra al-usul salasa yìí ní pé ara tí ń jẹ́ pé ìyẹn ma anabi sallallahu alayhi wa sallam wọn ní kí ó dáhà lójú àwọn ọ̀nà tí anabi sallallahu alayhi wa sallam tó gbà láti ṣe dáhà rẹ̀ so kódà ẹni tó bá fẹ́ ṣe dáhà irú ọ̀nà yìí náà náà lọ́lẹ́tọ̀ fóun náà kó jẹ́ pé òun náà kí ọgbà kéèyàn gbà kọjá kéèyàn fi máa fi ṣe dáwàyàn ẹni tó bá tilẹ̀ wá yẹ gẹ́rẹ́ ní orí ìlànà tí anabi sallallahu alaihi wasallam là kalẹ̀ láti fi ṣe dáwà rẹ̀ ẹnìyẹn yóò gbé dáwà gbági yóò sì kóbá ara rẹ̀ bákan náà yóò ṣe àkóbá fún àwọn èèyàn kí ni ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam gbà láti ṣe dáwà òun náà ni pé ṣéèkì ń sàlàyé pé akhadha ala anabi sallallahu alaihi wasallam lò lórí ìṣewáàsí aishara sinin ọdún mẹ́wàá lànàbí lò lórí pé ń ṣe fáwọn èèyàn nípa yẹ́dẹ̀ẹ́rú ìlà tawhid tó kọ́ fi ń pèpè sí tawhid ẹni pé ìsìn ọlọ́run ọba lọ́kan ṣoṣo pé ìbádà fún ọlọ́run ọba lọ́kan ṣoṣo àìmú nǹkan míì kún ọlọ́run táǹpẹ́ ní at-tawhid táǹpẹ́ ní al-aqida táǹpẹ́ ní al-iman odidi ọdún mẹ́wàá nílà nàbí sallallahu alaihi wasallam ló fi ṣe wáàsí rẹ̀ fún àwọn sọ̀hábà tó ṣe pé lọ́sàn-án lóru ní ìyálẹ̀ta nǹkan tí ń ṣe wá sí fáwọn èèyàn náà ni pé yẹni qulu la ilaha illallah tanju qulu la ilaha illallah tuflihu ẹ máa gbà kẹsì máa sọ lẹ́nu wípé kò sí ẹni tá à ń sìn àyàfi ọlọ́run ọba ọdún mẹ́wàá tí anabi sọ̀rọ̀ sọ́lámù ń lò ní àkọ́kọ́ bíbẹ̀rẹ̀ wáàsí rẹ̀ kò mọ̀ sí à ń kírun bẹ̀ kò sí ìrun níbi wáàsí rẹ̀ so eléyìí náà ni pé anabi sọ̀rọ̀ sọ́lá gbogbo nǹkan tí ń jẹ́ àwọn ṣàwáìbù shirk àwọn ìlọ àwọn ọ̀nà oríṣiríṣi àwọn ẹ̀yà ẹbọ tí wọ́n lọ́mọ́nú ẹ̀mí òun ni anabi sọlọ sọlámù ń jà lógun ní àsìkò yìí láti gbógun tì kí òǹkàlùkù kún wọn gbọ́ yìí òun náà ni pé àwọn nǹkan tó ń wẹ nínú ẹ̀mí tí máa ń jẹ́ ẹbọ àtàwọ́kọlọ ala ghayrillah ìgbára lé nǹkan míì tí kìí sọlọ́hún ìfi ọkàn tẹ nǹkan míì tí kìí sọlọ́hún al-istighatha bi ghayri Allah ìmọ̀lọ́lẹ̀ ké bá nǹkan míì nígbà tí ìṣòro bá dé bí kò lè mú ìṣòro kó fún yàn tí kìí ṣe gbogbo àwọn nǹkan yìí náà ni anabi sallallahu alaihi wasallam ló ń ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn kó yé wọn yékéyéké ìlọlẹ̀ máa fi ẹ̀mí tẹ lómi tó yàtọ̀ sí ọlọ́run ọba ìdú nǹkan ní ọ̀nà tó yàtọ̀ sí tí kìí ṣe pọ́lọ́run là ń du fún gbogbo àwọn nǹkan yìí náà ni anabi sallallahu alaihi wasallam ń takò kódà ní ọdún mẹ́wàá yìí ìrun ò tí bẹ̀rẹ̀ yẹ̀dẹ̀ríw ìlà tawhid tawhid ní pèpè sí eléyìí náà jẹ́ ìṣesí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ti kọjá tí wọ́n ti kọjá náà ni tó ṣe pé kò sí ànábì kan nínú àwọn tó ń jẹ́ ànábì ọlọ́run ọba àfi kó jẹ́ pé irú ìlànà yìí náà ni àwọn náà tọ̀ ìlànà yẹn náà ọlọ́run ọba ń sọ fún wa ní al-Qur'an pé wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa fa'budun olúwa ní kò sẹ́nìkan tí ó kọjá tó ti ṣáwájú náà àwọn ànábì ọlọ́wọ́n ọba àfi kó jẹ́ pé àwọn ọlọ́wọ́n ọba aran ní sí nínú ìyá ilé yìí anna la ilaha illa ana fa'budun ibi kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àfi ọlọ́run yẹn ni pé gbogbo wọn pátápátá tawhid náà ni wọn kọ́ máa ń pèpè sí náà tá a bá lọ lè anabi nuhu alayhi salam ní tó fi bẹ̀rẹ̀ náà ni ipe ẹ̀ máa ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba máa ẹ jìnà sí láàtà ẹ jìnà sí Uzza ẹ jìnà sí manat ẹ jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí Yaguza Ya'iqa wa Nasra kí ẹ jìnà sí ṣùgbọ́n kan náà gbogbo àwọn ẹbọ yẹn náà ni wọn ànábì náà ò ní kìlọ̀ fún wọn làwọn kan sì dìde náà sì ń takò pé qalu la tadharuna alihatakum wọn ní ẹ fi àwọn òòṣà yín kalẹ̀ o wala tadharuna waddan ẹ gbọ́dọ̀ fi wadda kalẹ̀ wala suwa'a suwa'a ẹ gbọ́dọ̀ fi kalẹ̀ yagoza yacuqo àti nasara gbogbo àwọn márààrún yìí wọ́n ni ẹ fi wọ́n kalẹ̀ ẹ dáadáa yẹn ni pé bí anabi Nuh alayhi salam bó ń ṣe ń pèpè sí tawhid gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn kan náà sì ń dìde náà sì ń takò làwọn pèpè sí pé ni ẹ máa ni ẹ máa ṣe ẹ anabi ọ̀bọ̀rọ̀ anabi na yìí náà ìpè àá ntó pèpè sí bẹ́ẹ̀ náà ni anabi ibrahim aleyhi salatu wa salam a tún rí ẹ̀kọ́ kọ́ lára tiẹ̀ náà ẹ̀yin náà gbogbo àwọn ìṣòro oríṣiríṣi tí anabi nuh tó bá pàdé látara pé ń pèpè sí tawhid gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anabi ibrahim náà òun náà pèpè lóríṣiríṣi láti sọ pé ah ẹ má ṣe nǹkan mí mọ́ lẹ́yìn ọlọ́run ọba ẹ fi ẹbọ ṣíṣe kalẹ̀ pẹ̀lú ọlọ́run àwọn náà ò tí ì sọ pé káwọn èèyàn kírun ẹbọ yìí náà ni wọ́n ń jà lógun ìgbà tí wọ́n nábì ibrahim jà lógun ó sọ fún bàbá rẹ̀ ya abati ما لك تعمل لما تعبد من لا من لا يبصر ولا لما لا لما تشرك لما تعبد ما لا تسمع ولا يبصر ولا يغني عنك شيئا kí ló dé tó pọ̀ ń sin nǹkan tó ṣe pé kò lè rìnà nǹkan yẹn kò lè gbọ́ kò lè rìnà kọ́lá kò lè ṣàǹfààní kankan fún ọ kí ló dé tó ń sinú nǹkan báyẹn ọlọ́run bá náà ní kẹ́ ẹ máa sin ṣògbóró eléyìí ó jẹ́ nǹkan tí ọba àwọn ìtọ́ba bàbá anabi ibrahim nínú jẹ́ lọ́ba ń sọ fún pé wà anabi ibrahim ń bọ̀ fa wàhálà tàkété sí mi mọ́dodo mi má so ọ̀rọ̀ tawhid ìmọ̀ ń ju àwọn ẹlẹ́bọ lára ni tubẹ̀ náà sì ni àáfà tó bá jẹ́ àáfà súnà ló ti gbọdọ̀ kọ́kọ́ gbé dáhùn rẹ̀ bẹ́ẹ̀ náà ni anabi ibrahim ìgbà tó parí tàwọn bàbá tán ó tún kọjú sí àwọn aráàlú níbi lima ta'buduna ma la yasma' wa la yubsir kí ló tó gbogbo tẹ̀ ń sin nǹkan mi báyìí ó kọjú sí wọn nìkan ah ẹ sì ń sin nǹkan míì tí ò gbọ́ tí ò lè rí náà òòṣà lẹ́ ń sìn gbà tó rí báwo gbọ́n ni pé ah ọ wá bẹ̀rẹ̀ wàhálà báyìí kí àwa lọ sọ fún kámọ̀ sẹ́bọ̀ mọ́ kọ́lù hẹ̀ríkùhù ó ní ẹ bá wa jó ẹjọ́ náà á fi náà jó ni wọ́n ń sòrò àlẹ́ àtẹ̀kùn ẹ má fi àwọn òòṣà tí yín kalẹ̀ o ẹni kí tábà ti jó ọkùnrin yìí níná ta jù sínú náà a máa bá òòṣà tiwa lọ in kuntum fa'ilin níta fẹ́ kẹ́ ṣe nù ọ́ tó òun náà ni pé kéèyàn ó pèpè sí táwa tawhid ìṣesí àwọn ànábì ọlọ́run ọba ti kọjá ni so bẹ́ẹ̀ náà ni ànábì sallallahu alaihi wasallam náà lòun náà ṣe ń pè àwọn èèyàn pé qulu la ilaha illallah tẹ́njù wípé la ilaha illallah kẹ́là náà ni ṣéèkì sọ yà ni pé akhadha ala hadha ashara sinin yad'u ila tawhid nínú dáwà tá nábì kọ́kọ́ ń ṣe ọdún mẹ́wàá alákọ̀ọ́kọ́ tó kọ́ lò tawhid ló fi ń pè àwọn èèyàn sí pé ìsìn ọlọ́run ọba nìkan ṣoṣo gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin àfa tí ẹ lẹ́ ń ṣe wáàsí ibi yìí ni àkọ́kọ́ ààyè tí pé mùsùlùmí kọ́ máa ń gbé dáwà rẹ̀ gbà ìwà anabi sallallahu alaihi wasallam náà là ń sọ kí mo náà ṣe gbà ní bákan náà táwa tó wá ní pé anabi gan tó wá tó fẹ́ rán àwọn èèyàn jáde kí ẹ lọ lè ṣe dáwà gbogbo ẹni tá anabi bá rán jáde lọ yóò sọ fún wọn pé n tó fi bẹ̀rẹ̀ náà nù irú ẹ̀ ló sọ fún Mu'adh فأول ما تدعيهم إليه أن يواحدوا الله يكون أنتو فلو لباي àwọn yẹn àwọn tá a ti fún ní tíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àmọ́ àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ kọ́ ṣe fún ọ ni pé pè wọ́n ipe ká máa sin ọlọ́run ọba nìkan ṣùgbọ́n ní pé tawhid náà ni anabi sallallahu alayhi wa sallam náà ló sọ fún Mu'adh bí kí ó pe àwọn èèyàn rẹ̀ sí. anabi sallallahu alayhi wa sallam nínú tọ́rọ Mu'adh lọ sí ìlú Yemen Bee náà ni ó tún lọ Sham gbogbo ṣẹ́tà nàbí ran ndọ́kọ̀ fi bẹ̀rẹ̀ fún náà ni da'wa ila tawhid ikú kọ́kọ́ pé àwọn èèyàn kan kò níbi ẹbọ kí wọ́n pa ẹbọ tì gbogbo ẹni tó bá wà nínú ìlú kan tó ṣe pé ó jẹ́ gẹ́gẹ́ bí oníwàásí níbẹ̀ tó fẹ́ ṣe sunna tó fẹ́ ṣe òdodo rí tí anabi tó fi odidi ọdún mẹ́wàá náà ló fi ṣe bó ṣe wá di pé ó tún ṣe lọ́dún mẹ́wàá yìí náà tí ọkọ̀ bomi lò rárá ìgbà tó wá di pé àwọn tí ń jẹ́ òfin ẹ̀sìn ìrun àwẹ̀ zaka hajj tó di pọ́ wá dé anabi sallallahu alaihi wasallam náà kò tún pa àwọn tawhid náà tì nípa ah, ó ti wá tó gẹ́ báyìí pé tawhid ti wá tán kódà títí tí fi wà lórí bẹ́ẹ̀dì tí fẹ́ kú lórí bẹ́ẹ̀dì ikú ànábì sì tún sọ pé tawhid yẹn ni pé ìsìn ọlọ́run ọba nìkan oṣù ànábì sì tún pèpè sí náà ni sòun náà ni pé sheikh muhammad abdulrahman rahimahullah wọn ní ànábì sallallahu alaihi wasallam ó lo ọdún mẹ́wàá lórí ìpèpè sí tawhid láláìsí wà ba'da al-ash urija bihi ila as-sama lẹ́yìn ìgbà tí wàá lo ọdún mẹ́wàá tán lẹ́yìn ìgbà yẹn urija bihi ila as-sama lànàbí sẹ̀sẹ̀ wàá gun sánmà lọ yẹn ni pé lọ́wọ́ bá ní kọ́ ká lọ lọ́wọ́ bá pè lọ́wọ́ bá ní kọ́ mọ̀ bọ̀ wá sí náà Ọlọ́hun bá ń sọ fún wa nínú suratul Isra ipe subhanalladhi asra bi abdihi ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قلوا أن مما فوا ولون وبا وبا تشقي أسرى بعبده ولم يرو رنيورو ليلا أمون نيرو من المسجد الحرام التي مثلا مكة يعني كلات الكعبة إلى المسجد الأقصى أو أن يقال مثلا الأقصى أم الله الأقصى الذي باركنا حوله مثلا تشيكي مثلا أي البركة أنت في البركة سبوبو إنو رأتي أكبر لنريه من آياتنا ìntàfi ní kó wá lọlẹ̀ ṣe léyìí tàfi mú lọ sí mẹ́sìlì Aqsa wọn ni pé a fẹ́ fi àwọn ohun àmì wa hàn ìnìkẹ́ ọlọ́run bá fẹ́ mú lọ sí òkè nánà ń pè ní al-Isra wal Mi'raj Isra wal Mi'raj yẹn pé lílọ tí àná sọ̀rọ̀ sọ́lá mú go sánmà lọ tó lọ sí òkè eléyìí ọlọ́run bá subhanahu wa ta'ala òun ni ó wù láti fi ṣàpọ́nlé ànábì sallallahu alaihi wasallam so bákan náà láti fi sọ pé n tí ọlọ́run bá fẹ́ fún ànábì ní ẹ̀sìn pé nǹkan tó wúwo ni wọ́n ní ṣé kàn rọ̀bọ̀rọ̀ bí ni pé nígbà tó lọ sí Isra wal Mi'raj yìí furidat alayhi salawatul khams ibẹ̀ ni wọ́n ti wá ṣe lófin fún ànábì àwọn ìrun wákàtí márààrún láti ṣe lọ́rùn èèyàn yẹn ni pé lẹ́yìn ìgbà tó lọ ọdún mẹ́wàá tán ẹ̀yìn ìgbà yẹn lọ́rùn sọ á ní Jerusalem láti Jerusalem ló ti wá gun òkè sánmà lọ lọ́dọ̀ ọlọ́run ọba so eléyìí táwọn afáfá tó ń ṣàlàyé pé ń ni ọlọ́run ọba wà á jẹ́ pé òkè sánmà ní ọlọ́run ọba wà torí pé kí ni ọlọ́run ní ó gun òkè ń wá ẹni tó bá ti takò Isra wal Mi'raj ẹnìyẹn ẹni tó bá ń takò pé ọlọ́run ọba ò sí lókè sánmà á jẹ́ pé ẹnìyẹn ń takò ni pé òkè tí a ní ó sì rinlẹ̀ kódà aya al-Qur'an náà òun náà rinlẹ̀ ní orí ọ̀rọ̀ Isra'u wal Mi'raj èyí inú tíyàn gbọdọ̀ dáhùn tíyàn gbọdọ̀ ní iye méjì ni lórí pé anabi sallallahu alayhi wa sallam ǹjẹ́ ó lọ láti Mẹ́kà lóru lóòótọ́ àti Mẹ́kà tó lọ sí Jerusalem láti Jerusalem tó sì gun sánmà lọ ẹ mùsùlùmí ò gbọdọ̀ ní iye méjì lérí kódà fanfa gbọdọ̀ wá kódà ibi táwọn èèyàn tó ti ń sọ pọ́n tó ń fà iṣẹ́ ara ló gbé lọ ni àbí ẹ̀mí ló fi lọ èyí tó rìnlẹ̀ jù náà ni pé anábì sallallahu alaihi wasallam ó lọ sí sánmà pẹ̀lú ruhan wa jasadan pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti ara rẹ̀ ni náà ló fi lọ torí gbogbo tí ń sọ tó rí àrífítà náà sọ pé ẹ̀mí ni mo fi lọ ṣùgbọ́n yẹn ni pé ó lọ asọ́rábì yìí ni yẹn ni pé ó mú rìn lóru ó mú rìn lóru kò ní pé ó jẹ́ kọ́ lálà so yẹn ni pé ó ṣe ìsọ̀rọ̀ òun yẹn ni tó bá òun náà ni al-iman bil israhi wal mi'raj kí wọ́n gbà sí kí wọ́n ní. wọ́n ní pé àwọn ẹ̀rí ń bẹ nínú al-Qur'an tó pọ̀ bámú àti nínú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam tó fi ń rinlẹ̀ ipe anabi sallallahu alayhi wa sallam ó lọ sí al-isra àti al-mi'raj nígbà tó bá ń sọ ó ní ma zagha al-basar wa yẹni pé ojú anabi sallallahu alayhi wa kò wòwò kú wò kò sì rírì kúrì yẹn ni pé kẹsẹ̀ pé ó yín kò níbi òdodo sórí èyí túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam ó lọ sí ó lọ sí ibẹ̀ pẹ̀lú ara rẹ̀ ó ní ẹni kó ṣe Isra ẹni kó lọ sí ìrìn òru yẹn pẹ̀lú ara rẹ̀ àti ẹ̀mí ni kì í ṣe kí bóyá ẹ̀mí ni kì í pọ́ lálàá náà ni. ṣùgbọ́n kan náà nínú àwọn ẹ̀rí òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam onílàkọlọ́wọ́n bá sọ fún pé laqad ra'a min ayati rabbihil kubra dájúdájú ó rí yẹni ọlọ́wọ́n ó rí àwọn àmì ọlọ́wọ́n min ayati rabbihi al-kubra tó tóbi ní pé anabi wa ń ṣàlàyé gbogbo àwọn nǹkan tó ń rí lóríṣiríṣiríṣiríṣi nípa gbà tó fi lọ sí al-Isra wal-Mi'raj ní tí a fẹ́ lò ni pé kó hàn sí wa ipe níbi dáwà nàbì sallallahu alaihi wasallam ipe dáwà sallallahu alaihi wasallam ipe lílọtọ lọ sí sánmà lẹ́yìn ọdún kẹwàá ó ń túmọ̀ sí pé gbogbo dáwà rẹ̀ tó kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tawhid ni kókó tó sì lọ lè ṣe ní sánmà náà ni pé ọlọ́lẹ̀ gba ìrun ìrun là nàbì sallallahu alaihi wasallam lọ́lẹ̀ gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba náà ni kókó dẹ́ńláyìn náà kó sì lọ rí àwọn ohun àmì oríṣiríṣiríṣiríṣi kọ́dà ẹ̀rí wà nínú hadith tó lálàáfíà nígbà tí ọlọ́run ọba tó kọ́kọ́ fún anabi sallallahu alayhi wa sallam ní ìrun ní tí ó kọ́kọ́ fún ni pé ọgbà ìrun fifty lọ́lọ́run ọba fún ìrun àádọ́ta ní pé ká máa kí hadith wà ipe nígbà tó ń lọ anabi musa alayhi salam náà ni òun bá pàdé náà lòun bá pàdé ló wá sọ fún un pé ah eléyìí mọ̀ pọ̀ ju fún àwọn ìjọ rẹ o ilé ìpọ̀jù fún àwọn ìjọ rẹ̀ náà ni àwọn torí pé kí ni tí wọ́n sì dé ipa wọn lè ká àádọ́ta irun fifty irun so náà ni anabi sallallahu alaihi wasallam ó tún padà sọ́dọ̀ ọlọ́run so ó tún ti kù sí ogójì ó tún padà sọ́dọ̀ ọlọ́run ó di kù sí ọgbọ̀n ẹni pé thirty lẹ́yìn tó tún padà sọ́dọ̀ ọlọ́run ó di kù sí ogún ẹni pé twenty ó tún padà ó tún yí sí ẹni pípa tó ń dọ́dọ̀ Musa lẹ́yìn Musa alayhi salam ó tún ní ah, ogún yìí náà tún pọ̀ ó tún padà ó di sí mẹ́wàá ọtún lórí ànábì sọ ni mẹ́wàá yìí náà tó pọ̀ ó wá tó padà ó di sí márùn so léyìí ìgbà tó wá di sí márùn yìí wọn ni a ọlọ́ni <clears throat> márùn yìí òun náà ni pé mo ṣe ó fi dípò àádọ́rin àádọ́rin ìrun ẹni pé àádọ́ta ìrun ẹni pé fifty ìrun ẹni pé ẹni tó bá kí márùn yìí náà yóò dà gẹ́gẹ́ bí ẹni pé yẹn kí ìrun fifty tó lọ́wọ́ bá ní kéèyàn kí náà ni tí wọn pa ti mọ̀ pé inú tó rìn rẹ̀ ni pé tí wọn bá ṣe ẹ̀rì kan ọlọ́run fún yẹn ní ládàá mẹ́wàá ẹni pé tí wọn bá kírun kan bí ẹni tó kí irun márùn ni so náà tí wọn bá kí èyí tí ó jẹ pé ó kí márùn pé ọmọ dàbí ẹni tó fi ó kí àádọ́ta irun náà ni gbogbo orí eléyìí ó jẹ́ ká mọ pàtàkì ní tó ń bẹ fún tawhid ká mọ ó jẹ́ ká mọ pàtàkì tawhid ìpèpè sí hmm, o sọ yìí wípé ó ṣe ìsọ̀rọ̀ yẹn ni kọ́lọ̀ lè bá ọlọ́wọ́n ọba wípé kọ́lọ̀ wípé ọlọ́ lè bá ọlọ́wọ́n ọba tó ṣe ìsọ̀rọ̀ wal mi'raj rẹ̀. so ara ń tí anabi sallallahu alayhi wa sallam tí a fi mọ̀ pé siddiq abubakar siddiq inú àwọn tó ikọ́ kọ́ gbà bó ṣe ń sọ fún pé anabi sallallahu máa lọ sí tó lọ sí Jerusalem so àwọn tó ń jẹ́ àwọn ará tánàbí lóhun jí pé òun lọ láti Mẹ́kà lọ sí Jerusalem àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní في ànẹ́sà ọ̀sọ́lá mú ṣe ẹ̀yẹ jábìrì bùn abdullahi ọlámọ̀ká ọ́nà anna quraishan lamma katabat nabiyya sallallahu alaihi wasallam jalla allahu li rasuli sallallahu alaihi wasallam bayt al-maqdis fa akhadha yukhbiru anhum wa huwa yanzuru ilayhi so kódà wọ́n ní nígbà tí àwọn ará mọ́kà àwọn kẹfìrí àwọn quraish tí wọ́n pa nàbì nírọ́ lára tí ànẹ́sà sallallahu alaihi wasallam jẹ́ kó yé wọn pé òun èṣù kúrò nípa nàbì ń sàlàyé bí baytul maqdis bó ṣe rí fún wọn gangan àwọn náà sì gbà pé bó ṣe rí nìyẹn àwọn tó ti débẹ̀ rí wọ́n gbà bẹ́ẹ̀ tí wọ́n ní pé gbúrò àwọn nǹkan wọ̀nyí wọ́n ní pé Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ wípé níbi àwọn àdìs tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Isra Miraj wọ́n ní falamma jina sama ad-dunya qala Jibril li khazini sama ad-dunya iftah nígbà táwọn dé sánmà àkọ́kọ́ ẹni pé táfi mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ó gun sánmà lọ ẹni pé sọ̀rọ̀ rẹ̀ yìí pẹ̀lú ara àtẹ̀mí ni kìí ṣe pẹ́mi nìkan nígbà tá dé sánmà wọ́n sọ fún wa pé ẹni pé nítorí àwọn kọ́ta fẹ́ gùn jìbìrìlù ni pé ó sọ fún lẹ́kọ́sí ní sàmẹ́ tó wà ní sánmọ̀ màláìka tó wà ní sánmọ̀ ó ní ifta sílẹ̀kùn qala man hadha wọ́n ní talẹ́lẹ́ yìí qala hadha jìbìrìl wọ́n ní èmi ni jìbìrìl ó tún wọ́n ní almaaka ahadun ta ló tún wá pẹ̀lú rẹ̀ àdìsẹ́ mẹ́nu sọ ìwò kọ́lá ti muslim oní náà bẹ́ẹ̀ ni ó ní ànábì bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọba so anabi sallallahu alaihi wasallam bí ó ṣe ṣe Isra wal Miraj rẹ̀ lè eléyìí túmọ̀ sí pé káfí lè ma pàtàkì ìrun kíkí ìrun kíkí láti pé anabi sallallahu alaihi wasallam ìyẹn ni pé ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní òkè nígbà anabi ti lè gba ìrun kíkí so náà ni pé ọmọ ènìyàn tí ń jẹ́ mùsùlùmí tó bá ti jẹ́ pé ọjọ́ ẹni tí ò kírun mọ́ tí ìrun wákàtí márààrún ti ń bọ́ fún un àbó tí ẹ pàátì àbí ń ṣe ségesège kí o ti mọ̀ pé ẹni yẹn wọ́n ti pa òpó kan tì nínú àwọn òpó ìrun. fúta bá ń ṣàlàyé nípa al-Isra wal-Mi'raj nǹkan tí ó jẹ́ ká mọ̀ ni pé ó jẹ́ ká mọ̀ pé agbára ọlọ́run ọba ó tóbi púpọ̀ jù ó tóbi púpọ̀ bí tó ṣe pé èèyàn lè má lè rìn tán láàrin oṣù kan ọlọ́run bá sì gbé anabi sallallahu alaihi wasallam ó gbé rìn láàrin òru káti wàá sọ pé gbogbo sánmà lọ so léyìí jẹ́ ìmọ̀ ńláńlá nínú mọ̀jísà tó ṣe pé mùsùlùmí ó gbọdọ̀ ní ìgbàgbọ́ sí lára àwọn ìjẹ́ anabi sallallahu alaihi wasallam yẹni pé tó bá ń bi ẹkúta lànàbì ní ìyàtà lànàbì rẹ inú tó fi mọ̀ ipe anabi rẹ pé èèyàn máa lódodo òní kí wọn nígbàgbọ́ ipe anabi yìí o olùwọba aiza wajal ó mú ogun sánmà lọ láti lọ lè gba ìrun láti lọ lè gba ìrun so láti lọ lè gba ìrún wá látọ̀dọ̀ ọlọ́ọ̀bá fáwọn àlòmọ̀ yìí láti lè máa kì í ara ní tó túmọ̀ sí pé èèyàn máa nábì bó ṣe yẹ kéèyàn mọ̀ wọn tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ bá ní pé ah ẹnjọ mà nábì sallallahu alaihi ma nǹkan mi ni ọmọ sọ̀rọ̀ gbá nípa nábì ó lè mọ ní ànábì yìí òun ni aláyé òun lálọ́rùn ànábì yìí òun ni ẹni tó pé ó tó ó tó jẹ nítorí fi mà nábì ó ń mú ànábì kú ní pé ń jẹ́ ànábì ni ìyẹn ti ń sọ ọ́ di ẹgbẹ́ ọlọ́run àbí igbákejì ọlọ́run torí gbà tí ẹ bá ní ànábì ni òun ni ó ní ayé òun ló ní ọ̀run so bẹ́ẹ̀ sì ni ọlọ́run bá sì yẹn nínú alukur'an ipe lillahi mulku samawati wal ard bíbí ni mo ní agbára sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ yẹn ni pété yẹn bá ní ọ̀run òkè yẹn ni pé sánmà lèyẹn mí ni tó láyé onísánmà ọlọ́run bá já wa ní rọ́ọ̀ ipe náà lillahi mulku samawati wal ard bí mi ni mo ní agbára sánmà mi ni mo ní agbára ilẹ̀ ẹlẹ̀ tó báyìí jẹ́ pé ó ní ayé ó ní alkiyama ni ẹni pé òun ní ìtumọ̀ rẹ̀ ni pé aláyé alọ́run torí iná ọ̀takùn tí anabi sallallahu alaihi wasallam mú wa fún wa ọ̀takùn tí alukur'ani mú wa fún wa alukur'ani ni pé walillahi mulku walillahi al-akhiratu olúwa ní èmi ní ọ̀run al wàlúùlà ayé ń yà yín náà olúwa ní èmi ni mo ní so ó ya pínpín ròyìn báyìí ike ànábì láláyé àlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ń pè lọ́lọ́run nù ṣùgbọ́n lè mọ́mọ́ o àmọ́ ẹni tí ń jẹ́ ìtumọ̀ rẹ̀ nù ipe ẹni tó ní ayé ẹni tó ọlọ́run ọba ló ní ẹni tó ní òkè ẹni tó ní ọba ni gbúrú àwọn nǹkan yìí ní tí yẹn gbọdọ̀ mọ̀ nípa náà ni à ń kà wa yìí kí yẹn mọ ìran rẹ̀ kí wọn pé kò kí ń ṣe àlejànú kò kí ń ṣe ọlọ́run ọba tó bá kan náà ẹ̀dá bíi tiwa náà ni anabi sallallahu alaihi wasallam ní tí ó bá mà ní tí ó bá pamọ́ anabi ò ní mà àfi tọ́lọ́run ọba fi hàn kọ́lá anabi sallallahu alaihi wasallam àwọn èèyàn Allahu akbar àwọn èèyàn máa ṣe nǹkan tó ṣe pé anabi sallallahu alaihi wasallam ò sì ní mà tó pé àfitàn bá padà wá sọ fún pé nǹkan báyìí mà ṣẹlẹ̀ so àfi tó bá pé pé ọlọ́run ọba lọ́kàn wù pé a ah, mo fẹ́ kó o máa pé eléyìí so naanị, gburu gbogbo eléyìí naanị ni ti ń jẹ́ pé anabi sallallahu alayhi wa alihi wa sallam tó kọ́lọ́n bá kí ó ṣàánú kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ wa anabi sallallahu alayhi wa sallam àti a ti àwọn a àwọn àti àwọn ìwọ ọba so tó anabi sallallahu alayhi wa sallam tí n fi pé ah, òun náà ní kánábì ọjẹ́ ẹni tó ṣe pé òun lè yan ọmọ tẹ̀lé nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n tí sheikh sọ wọ́n ní wọ́n rè jàbí yìí ilẹ̀ sàmà wọ́n mú ànábì gun sàmà lọ ẹni pé nígbà tó lẹ́yìn ìgbà tó lọ ọdún mẹ́wàá tó kí lọ́ọ́ lè ṣe ọlọ́ọ̀lẹ́ gba ìran wá fún wa ó mì pé n tó gbà wá òun ẹ̀kọ́ lálá ní bẹ́ẹ̀ fún wa pé bó ṣe gbé wá yẹn gangan bó ṣe gbà á wá látọ̀dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ gan làwọn náà ṣe gbọ́dọ̀ lò ẹni tí ò bá ti lò ó tí ò kí gẹ́gẹ́ bí àníṣọ̀lọ́sọ́làmù ṣe kírun yẹn ń tọ̀ ń ṣe wákàtí rẹ̀ ń ṣe àsìkò rẹ̀ lófò torí pé ntọ́lọ́ ní kó dìídì kọ́ wá gbà ní. náà ní anabi sallallahu alaihi wasallam ní àwọn àyè anabi a máa pariwo pé gbogbo nǹkan tí ó bá ti jẹ́ ìbádà ẹ wá gba ìmí ní kọ yín khudhu anni manasikakum ẹ máa bọ̀ wá ẹ jẹ́ ń kọ́ yín bẹ́ẹ̀ sì sí hajj sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun gẹ́gẹ́ bí mi anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí mo ṣe ń kírun kì í sì pé yẹn máa kírun gẹ́gẹ́ bá a ṣe báwọn bàbá wa kí pé èèyàn máa kí bẹ́ẹ̀ bó ṣe wù mí bẹ́ẹ̀ èèyàn ni pé èèyàn ó kí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ní ká kí eléyìí ni ó jẹ́ oríire ńlá fún ẹni tí ó ń kírun ní ayé àti ní alkiyama tó bá jẹ́ pé èèyàn ò kí gẹ́gẹ́ bí anabi ṣe ní ká kí tí èèyàn kan kí gẹ́gẹ́ bí èèyàn ṣe bá eléyìí kò ní mu fún mùsùlùmí kò ní mu fún mùsùlùmí sọgẹ́ bẹ́ẹ̀ náà ni nípa káfílẹ̀ mọ́ bí anabi ṣe ṣàmójútó ọ̀rọ̀ ìrọ̀rùn tọrọ lè gbà anabi na njɔkan bɛ no bukhari bɛ muslim ikpe anabi ndị idi kiro lori mimbar mimbar nka to ga tiɲɛ man du sida ti ba yan sɔrɔ ni anabi sɔrɔ sɔrɔ la wa dun bɛ o wa to ba kiro ya yoru ku yo duro yo kewu o ruku o ne bi ruku gba to ba fɛ fori kan lɛ yo wa sun sɛyin ní ìsàlẹ̀ mímbàrì yóò wá forí kan ìsàlẹ̀ mímbàrì yẹn ó tún ṣe bẹ́ẹ̀ padà yóò tún gùn ó tún kéwú ó fọwọ́ sáyà ó kéwú ó rùkú ó gborí kalẹ̀ ó tún rùkú gborí níbi rùkú gbà tó tún forí kalẹ̀ ó wá wá ó wá wá sálẹ̀ ó wá forí kalẹ̀ níbi ìsàlẹ̀ mímbàrì gbà tó sọ fáwọn èèyàn pé ẹ má ní o mi sọ pé kẹ́ kírun lórí mímbàrì nǹkan tó fà tí mo fi ń kírun lórí mímbàrì ni pé mo fẹ́ kẹ́ ẹ rí bí mo ṣe máa ń kírun ni mo fẹ́ kẹ́ ẹ rí ìfẹ́ kí nǹkan kan kó sápamọ́ fún ẹ̀yin èèyàn ẹ̀yin mùsùlùmí nípa bí èmi ànábì sallallahu alaihi mo ṣe ń kírun ànábì wa sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun mo ṣe ń kí torí nǹkan tọrọ lè gbà lọ́dọ̀ Ọlọ́run ọba wa ni kì í ṣe pé fẹ́ kì í ṣe rẹ̀ ni àsìkò àsìkò rẹ̀ àsìkò márùn-ún ló ṣàlàyé fún un pé àsìkò tó mọ̀ kí ni wọ́n jọ kí lásìkò òun ó tún wá lẹ́ẹ̀kejì wọ́n tún jọ kí wọ́n lẹ́ẹ̀kẹta wọ́n jọ kí wọ́n lẹ́ẹ̀kẹrin wọ́n jọ kí wọ́n lọ́wọ́ lẹ́ẹ̀karùn jọ fi àsìkò ìkọ̀kan ìkọ̀kan ìkọ̀kan ìkọ̀kan hàn náà lọ́wọ́ fi ni pé inna salata irun jẹ́ ọ̀ràn yẹn a ti fi àsìkò sí ìyẹn kàn máa ṣe bó bá ṣe wù yàn ìyẹn kí lásìkò tí ò tí ì tó kan náà pé ẹni mùsùlùmí gbọdọ̀ ṣàmójútó gbogbo àwọn nǹkan wọ̀nyí torí pé ní tí ọlọ́run ọba tí ó fún anabi sallallahu alaihi wasallam pẹ̀lú ipe àdéhùn ńláńlá ni àdéhùn ńláńlá anabi sọ pé ọlọ́run ọba sọ fún anabi sallallahu alaihi wasallam anabi sọ pé al-ahdu baynana wa baynahum tarku s-salah wa man tarakaha faqad kafar so irun yìí wọn náà làdéhùn ti ń bẹ láàrin àwa ìyàtọ̀ ti ń bẹ láàrin wa àtàwọn tí wọn ò gba ọlọ́run ọba gbọ́ ẹni tó bá wò tó wá ní òun irun tòun òun ò kí mọ́ ó kí má olùwẹ̀ ọ̀jẹ́ mùsùlùmí mánu sọ abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kó mọ́ ṣàṣàánú fún wa kó ṣe wá ní ẹni tí ó máa tẹ̀lé àṣẹ rẹ̀ ní ọ̀sán ní òru àti ní gbogbo ìgbà kó ṣe ní wá ní ẹni tí ó lè máa sunnah Nabi sallallahu alaihi wasallam kó ṣe gbogbo àwọn ìran wa àtàwọn ìbádà àti àṣẹ kọlọ́n kó jẹ́ kó tẹ́ ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ rẹ̀ hada wa sallallahu ala wa sallam